investigations will include exhumation. Yeah. But you are lórí life sensor. Mi ti àwọn tí. Yeah, the autopsy is not yet out. So you should not be misled. Nobody should mislead us. Okay? The police are doing a great job. Hmm. In fact, God is good though. God is good to me God is really speaking to me seriously like serious like serious God is speaking like serious like serious mo ti uh, message you know the result autopsy results. autopsy result is not yet out so don't be carried away the police are working they are not going to the way they said they they believe the, the case is going to go it's not going to be like that uh, before the uh, the friend was being uh, arrested yesterday, you understand? There's something, okay? So don't believe that the autopsy the autopsy is not yet out. So listen and listen good. Let's play it, okay? The autopsy is not yet out. Autopsy is not yet out. What did I say? The autopsy is not yet out and I'm going to play play listen to it and I'll play that one also. And taking an inspection investigation to include exhumation, autopsy, and toxicology tests, which were undertaken on 21st September 2023. The results of the autopsy and the toxicology tests have been awaited. Have been awaited. It's not yet out. So, okay, let's listen to it from beginning is the auxiliary nurse. It's not yet out, oh. Okay, so we, I mean, the report, the press statement is for the people already now in the custody, and the case just begin. Uh, because mo and Weyoto. èèyàn tó is good yóò èrò èèyàn bá kàn ṣe analyse but at the same time they are not police okay and one thing I want to tell you is this I noticed something They say for now, they have five people with them. <laughs> God is speaking to me. You see, nobody like me. This one I copied it from uh, uh, Gislover. Okay? And quickly when I copied from Gislover because they tagged me sometime, I quickly saw it and I said, okay, I pick it up and I place it on my platform as well. Now, I know that Dr. Kemi Oluloyo will be on the live chat. <laughs> doctor <laughs> i wish Doctor kemi olunloyo could come back to canada i in fact i wish she can maybe canada can can get her can, can get her back you understand me so but she saying that she's telling us that okay uh, the people you know the way she analyze it she know much about uh, you know she's a pharmacist so she know about it i mean about uh, whatever they are saying but at the same time you know, the injection somebody, the suspect who, who is a, uh, the nurse, is, you know what, he can inject something else and call it something else. Okay? The injection that been given to Mohbad, we are not yet sure. So the chemist, because now Dr. Kemi Olunloyo said, uh, uh, maybe just um, because Mohbad said she doesn't want to go to hospital and then she they called the nurse and they she went to buy something in the chemist and she injected no they said no they said and uh, injected him you know and that caused a lot of complications. I mean e get it complicated and everything was like you know if it's that alone okay if it's that alone although because he has he has a wound the fight that boy that called himself a friend yesterday, they have a fight. They have a fight. Hmm, thank you. They have a fight. That fight resort to pains and some other things. You understand me? The pain and the I mean I mean and some injury I mean injury. Allow is the one that actually when he was you know he was feeling pain and they called that person to come and inject. So now we don't know until the doctor, the not the hospital, I mean the pharmacist, the chemist she went to buy, she has to give us the, exactly what she bought because now she's they are only explaining. And maybe the picture of those things have been taken or she have a co copy of it. You understand me? We should know exactly because I'm telling you nothing but the truth that they can actually inject him something and they call it something. You understand me? So we should know. They say he's a prime suspect, but the doctor Kemi said Is going to get a lawyer. They are not going to jail him for that. No, why? What are you saying? Even by your missing auxiliary, you are not a nurse. You don't suppose to inject anybody. You, the, <laughs> you don't have any right. It's a crime offense. So he has to be jailed for it. It's a jailable offense because he's not a nurse and he's want to he's practicing as a nurse. It's a crime it's a crime offense. Okay? So he has to be it's a jailable. The nurse either um, eh, he even gave him the something I mean, it's right. It's what he gave, whatever he gave to him, that is right or wrong. He's still going to be jailed because he's not a nurse. Okay? Uh-huh. He is not a nurse. And that's why a lot of people, they practice, a lot of, some people, they even call themselves doctor. They are not doctor. Some people call themselves whatever they are not. You understand me? So, the, the lady, even though they we now realize or now there's evidence and it shows us everything they've been that Mohbad was being injected, we are still going, is still going to go to jail. Yeah, the nurse. Have it at the back of your mind. Nurse yẹn, ó máa lọ ẹ̀wọ̀n. ti yé. The boy also who fought with him, he actually injured him. He's also is a criminal. Okay? It result because even when you fight, if they report you, you fight with somebody, babali, papa, you promise and something now happen to the person later maybe like somebody shoot or anything then you are still going to be a suspect as well but this one he have a physical fight with him and he has a wound a lot of wound in his body you understand me and that result to whatever pains and they try to give him some injection and the person who called the nurse also is also a friend that live in that place and don't forget that this boy also his friend yesterday said He calls somebody in his house that they should give him his bag. You understand me? So, we are not going to judge. I mean, we are not going to conclude yet. But, number one, I'm telling you that five people I saw, and the five people, they have reasons. And let me tell you, original killer also, they still have reasons of killing mobile because there is a money, according to people, they say there's money paid to mobile mobile's father's account. Have they been paying money to Mohbad's account number before, the father's number before, account before? Why did they put the money into his account? What is happening? And the father said for long, no day, the father, I mean, he has never given him, I mean, transfer 500,000 to him before. So, it's not going to be the way, I mean, kí lorúkọ no, I mean, Dr. Kemi so no, no, no, it's not going to be like that. I tell you, it's not going to be like that for this press statement. It's not going to be like that. The auto autopsy is not yet out. If it's actually out and they said, yes, so oh, poison because anything that complicates issue, complicates that take life like that, also it turn to poison into your system. Èmi ò kìí doctor, mi o dẹ̀ kìí ṣe nurse, mi o ní sọ iṣẹ́ nurse. So tiye, so whatever you now take and it now cause you problem that I mean, and now eventually change that person's life, it turned to a poison. Okay? So, it's a poison. It has turned to poison. Alright? So, we don't know yet. Maybe, in koto fún sopo sọ Because gbogbo wọn tó bá ti mú sọ́gbà ẹ̀wọ̀n. When you are anybody being arrested or being a suspect or have a crime case, people, everybody, they start telling them, their lawyers start telling them, okay, you talk like this. Oh yeah, you say this. Oh yeah, you say this. And many of them, irọ́ ni wọ́n máa kọ́ wọn just to save them out of it because they are working for money all the no, I mean the, the lawyers they are working for money and they be teaching them oh yeah what you can say I'm tell tell tell the court like this say the whole world like this say this and that you understand me but me what it I want I want you to know now confirm five people I saw but now they say only five people right now in their custody one woman one lady among them four so those four people they are working they are different cases I tell you to go made me those four people, I mean five people, they are representing five different organizations. Not your ilé but five different people that killed. So àgbájọwọ́ ikú ló pa Mohbad. Okay, you believe it or not. Either they come back to tell us that okay, it's a normal kini kan lóhùn You understand me? It's a normal thing that supposed it's supposed to be given. Even though in in Canada here in hospital in, I don't compare Nigeria. <laughs> don't forget about uh, nurse and doctor and some people in Nigeria. Eh. Ẹ má bínú pé mi ò condemn well. But here, yeah, when you go to clinic, they will ask you, do you are you allergic to anything? Would you allergic to this? Tell us what you understand me. So about what allergic to something, they will even know before they give you something. You understand me? And tó bá wà tí ó bá ní issue as a auxiliary nurse tó jẹ́ yẹn okay tó bá ní ó yẹ kó lè ṣe first aid náà you understand me tó bá ní àwọn orun kan bẹ́ẹ̀ yẹn you understand tó jẹ́ pé kíní yẹn ó complicated o ti fún ní injection ó wá fẹ́ máa fẹ́ ta you can do first aid also but all this thing wọn mọ tó bá kàn ti lọ ṣe cleaning tó lọ ń ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ hospital kan and then all lè ti bí no nurse yẹn wọn ní sáré wọn kọ kíní fún wọn wọn ní sáré lọ ra abẹ́rẹ́ kan wá níbẹ̀ sáré lọ ra oògùn wá níbẹ̀ chemist náà àwọn náà máa ṣe photocopy ẹ̀ tó bá yá tó bá bá doctor àbí ẹni tó bá jà ibi ilé iṣẹ́ tó ti ṣiṣẹ́ hospital tó bá ṣiṣẹ́ àwọn náà máa lọ dá sílẹ̀ ni wọn làwọn jẹ́ nurse àbí nǹkan kan wọn lè treat èèyàn a lot of them they are like that okay so in that case eh but boy yẹn tó sọ pé he is going to be released he is not going to be released Naira Marley Sam Larry for the abuse and the trouble they giving to him before he die bully around and all those things is another case okay is another case now I heard that another uh, lawyer kí lórúkọ bàbá yẹn ṣe fire mi kí lórúkọ wọn náà wọ́n ní wọ́n sue àwọn Sam Larry wọ́n fẹ́ sue àwọn Sam Larry àti Naira Marley for another money so wọ́n ti tẹ́mi kàn fẹ́ sọ fún yín nípa ètò tèmi pé God is speaking to me àwọn márùn náà ló ìwà lọ́dọ̀ wọn abẹ́ mo bẹ́ anybody sọ̀rọ̀ mi ò bẹ́ anybody sọ̀rọ̀ èmi copy and paste ni tèmi bá copy lọ́dọ̀ olúlọ́yọ̀ màá copy lọ́dọ̀ Gistlover mi ò dẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ but because of the case of Mohbad and they dey have access direct to some people and we have to be keeping people updating also because some people also in abroad even celebrity, they watch they want to be They want to know exactly what is happening about this thing. So on my platform, some people celebrate also. They want my platform that in abroad they want to be. I am doing that because of the. Don't I jẹ́ torí Nàìjíríà mi ní fi I can't mi because Nigeria people they don't like it again they don't they máa lọ sórí àkáǹtì ẹ̀ ó ti sọ kíníkan kíníkan so anybody ẹ má ti yọ̀ ní àyọ̀jù ó ti yé ipe ikú Mohbad ó kàn wá because he has a tramadol in his system he has tramadol I'm not saying anybody should be taking tramadol Okay? Nobody should be taking tramadol. Nobody should take drugs. It kill. It destroy. All right? But at the same time, before you treat somebody, you must know the condition of the health. What is good for the person before you even inject. It's not every medicine. It's not every thing. Because this one is good for this one. You have to give it to other person. No, you have to know exactly nǹkan tó need tó dẹ̀ tó máa fit ẹ̀ àbí kó tó You understand me? So, it's not as a ó Also, pé òun ò lọ síbi iṣẹ́ ni òun ò hospital owó fẹ́ lọ hospital, ẹ̀kọ́ fi òun sílẹ̀ irọ́ ni it's a plan work ó ti yé èyí tó sọ pé because I don't want to go to the hospital that's why they came they called that person to come and treat him at home don't forget the other person also nọ́ọ̀sì kan náà nígbà tí kí lórúkọ bàbá yìí kú bàbá Yorùbá àti sí àmì àtọ̀ yìí kí lórúkọ ẹ̀ Murphy tóun náà gbé ní tó kọ́lé sí Kòròdú <laughs> Murphy náà àwọn auxiliary nurse náà ló wá gba lábẹ́rẹ́ nílé àwọn auxiliary nurse yẹn bá máa wojú dáadáa ọ̀sìlárì àwọn tó yẹ pé èlò ni wọn ò lówó lọ́wọ́ tẹ́nìkan bá ti fún wọn lábẹ́rẹ́ ikú pé lọ gba mọ́ nídìí àbí gba mọ́ níbì kan á kàn máa wẹ̀ á ló ń tọ́jú òun á fún lówó á sọ pé ó ti yé you know you better be careful be what be careful although we are still going to see we are still going to listen to it but what we just need is justice for Mohbad okay so ọmọ tó gba lábẹ́rẹ́ yìí ó máa lọ ẹ̀wọ̀n okay kò sí so that other people if we do that other will be tó ṣerú nǹkan bẹ́ẹ̀ Other people doing that, auxiliary nurse, that are giving, I mean, taking position of nurse and even doctor, they so they can wise, they can get sense. Okay, that what they are doing now, it will teach them Let's see that what they are doing is a crime change. So when you are being caught or anything happen like this, you are going to jail. So nobody is going to be pardoned. For the Sam and all those people, they go to jail. In fact, tí will be along. bí Ọlọ́run dáríjì torí nǹkan táwọn èèyàn ń ṣe é sìn mi ò hẹ́ẹ̀ tiẹ̀ o ṣó ń gbọ́ ìwọ kí lorúkọ ẹ̀ náà àtúrà àti sọ fún títí títí kí lorúkọ ẹ̀ Naira Marley we don't but we want them to pay for whatever they have done so that they won't do it again other we learn from it I don't hate you okay but pé kò ní pay fún yẹn ó máa pay fún ìyẹn wọn ẹ mọ̀ pé ó lè jẹ́ bully ṣe mọ̀ pé kò ṣe life imprisonment tó máa lò kò dẹ̀ ń ṣe pé ẹ ti understand by it but he will pay for it because tí wọ́n bá kàn sọ pé all oh, this one will get bail àti kẹ́mi ẹ wo nǹkan tẹ́ máa sọ this one will get bail this one will get bail this one will get bail and then they will just forget about um, the, the, I mean, things will just go like that no you want to cause another problem a lot of killer will be there in the system that they will be targeting each other okay so let everybody pay for it I don't hate them okay we don't hate them but those five people they are representing different people even ọ̀rẹ́ yẹn tó bá attack ẹ ọ̀rẹ́ he can be jealous and he can have more to it there's something wọn ò sọ mi sẹ́yìn pé ordinary ni ẹ gbọ́n tí mo sọ wọ́n ní five people let's listen to it. five suspects have so far been identified. five suspects have so far been identified. five suspects ìyẹn mi pé five suspects yẹn àwọn márùn yẹn they have wọ́n play play different role mo sọ pé níjọ́ yẹn obìnrin kan sọ fún un obìnrin kan ló wà ń bẹ̀ àwọn mẹ́rin ló ṣiṣẹ́ obìnrin kan dẹ̀ wà ń bẹ̀ ó dẹ̀ ń sọ fún un nígbà tí wọ́n ṣe máa pàkẹ́ tọ́gbọ́n ní jẹ́ kó rí tracy but tracy sì wà ó ti yé lẹ́yìn ìgbà náà many things you don't know ṣe é dé àwọn mẹ́rin yẹn ó lè kọ́ sí báwo ni owó sẹ̀ ó ṣe dé àkáǹtì àbàbà Mohbad bàbá Mohbad dẹ̀ ṣàlàyé ní first day mi ò hate bàbá Mohbad o ó ti yé bẹ́ẹ̀ ó dẹ̀ ṣàlàyé ní first day yẹn pé ọmọ yẹn ò fún five hundred thousand odidi rí báwo lówó ṣe dé àkáǹtì ẹ̀ four days before kọmọ yẹn tó kú wọ́n dẹ̀ fún ọmọ yẹn ìyàwó ìyá ẹ̀ dẹ̀ sọ pé ọmọ yẹn gangan fẹ́ fún òun five million lọ́jọ́ tó kú yẹn gangan wọn ò jẹ́ kí ti ìyá yẹn kórí ṣeé ṣe ó tiẹ̀ so àwọn tó fún kí ni reason tó fi fún àwọn kan tó present àwọn tó ṣe you know please ẹ̀yin journalist ẹ bá like èèyàn àti ẹ̀yin investigative journalist please and all of you please ẹ má jẹ́ ká fi sentiment sí nǹkan ẹ jẹ́ ṣe nǹkan bó ṣe rí ó ti yé kó ba lè ẹ tí wọn ti sàn báyẹn káwọn èèyàn ba lè máa trust wọn ká ba lè make owó nínú nǹkan tá a bá ń ṣe when people know us like you say you àǹtí kẹ́mi nínú gbogbo àwọn tó wà lórí Facebook tó lè explain iṣẹ́ yẹn nǹkan tó ṣẹlẹ̀ yẹn àǹtí kẹ́mi yẹn tẹ́mi bá rí i mo rí gift nínú wọn mo dẹ̀ rí pé she is intelligent she study in America ṣó ti yẹ yín mẹ́yẹn but ó kọ àwọn nǹkan little little and I, we, I wish she will when I talk to her I wish she will do when she will amend don't let us put sentiment like okay i love this person i don't want this person to go to jail i don't want anything to happen to this person but àwọn èèyàn ní nǹkan tó ṣe yẹn tó bá lọ jẹ́ ọmọ ọlọ́run má jò jẹ́ ọmọ mi tó bá lọ jẹ́ ọmọ ẹni tó close mọ́ wa you no like the person so and again tó bá pàpà àwọn tó bá ṣe nǹkan tí ò dáa you are only telling them that next time go and do better you be pardon you understand me so i don't hate naira marley i speak for naira marley nígbà tó máa ń mu gbódò ní fake mumina níbi ìgbà covid yẹn ni gbogbo àwọn ọmọdé yìí gbà yẹn bóyá gan ni wọn ò tiẹ̀ ti ní fi náà ti ní bú mi rí because mo máa ń sọ nígbà mo kàn máa ń pe Naira Marley why you smoking lórí line bóyá gan ni ò ti ń jẹ́ mi náà kọ́ ọmọ mi ṣukúṣukú fún gan pàápàá mo why tí ó fi jẹ́ pé you are smoking online pé it's not good they will you know they, they will just use you as something you know go and check the video ní orí Princess Bola yẹn so but èmi ò dọ́mọ yẹn mọ̀ but Naira Marley lèmi kàn rò pé mọ̀ mi ṣukúṣukú bóyá ló kọ́ ẹ̀ tó ń stamp wọn ti tó ṣe tó ń sì lámọ̀ pé On ló ń on òun ni right àwọn ni kinní òun ni that on ni this you understand what I mean so àwọn gbogbo nǹkan tí oníkàlùkù rò tó bá play fún ọmọ yẹn náà bó tún ṣe jáde lánàá tó wá ṣe press conference pé ah òun kọ́ o ó kàn fọ gbogbo nǹkan lójú ìyàwó ẹ̀yìn wọn jọjọ ń jà ni ìyàwó ẹ̀yìn ló yẹ kó jáde kó wá sọ̀rọ̀ òun ò mọ nǹkan kan nípa ẹ̀ kí ló wá padà wá ṣe ìgbà tí ìyàwó ẹ̀ pè nílé wọ́n lòun gbàgbé báàgì sínú mọ́tò Mohbad nígbà tí wọ́n ti jọjọ jà wọ́n jọ jà gidi gan ó wá purọ́ pé òun àtìyàwó ẹ̀ ní issue wọ́n lè ní issue but ó ní wọ́n jọ jà ókè tó bá jọ níṣù tí ó bá sọ pé má dá sọ́rọ̀ òun òun ìyàwó òun òun àti ìyàwó òun làwọn jọjọ lẹ́jọ́ dákẹ́nà òun wàá dẹ̀ máa wòran nígbà yẹn ṣó ti yé bẹ́ẹ̀ but ó wá di pé ìwọ wá sọ pé shut up now ó wá di pé ó wá ń gba lẹ́sẹ̀ ẹ̀jọ̀jọ̀ wá ń jà tó dẹ̀ jẹ́ pé artist ni ó ti blow jù wọ́ lọ ó dẹ̀ ti lówó jù ẹ lọ àwọn èèyàn dẹ̀ wà níbẹ̀ ó ti you know respect yẹn ò fún pé òkè respect o níjọ́ kan báyìí bọ̀dá kan tó wà ní Canada yìí kí lorúkọ bọ̀dá jù bá sí à ó bú wá sí ìgbà tó fẹ́ ṣe ìyàwó ńgbà yẹn torí pé ìyàwó ẹ̀ ti bí yẹn you know ó ní i just wish ó kàn sọ̀rọ̀ sí bákan Everybody came out, they started talking that he's your, he is your friend truly, but you know what? He's now a celebrity. You should use the because of our celebrity, I want to respect them. They should use it. Mo dẹ̀ Very respectful. He's just talking to him like a friend. He's not talking to him like he's a celebrity. Kò dẹ̀ gba lẹ́sẹ̀ So many people raise eyebrow. You eléyìí sì orí in public. What you know? The boy is taboo. What you know? celebrity. Ó ń nà nínú mọ́tò ẹ̀. Ìyẹn mi pé tí bọ̀bọ̀ yóò bá ní mọ́tò, ó lè nà pa, ó lè pa. Ọ̀rẹ́ ń pààyàn, ọ̀rẹ́ ń jealous. Ó bá kàn máa wò war. Set up tó pé olówó, wàá máa lọ pẹ̀lú comfort. Kó sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ you understand me ó ní wọ́n ní kò ń dúró síbì kan òun wá lọ bá òbí kùbánà òbí kùbánà wá ní kò ń dúró síbì kan ìgbà tó ń débẹ̀ òbí kùbánà ló ń bọ̀ ó kàn lọ ni kò wá mọ́ òun rẹ̀ níbọ̀dì nígbà òkìrì kan mo tún wá wí pé òun lọ bówó kè báwo ló tún wá padà rí ó ní ẹ báyìí òun wà ní mọ́tò irọ́ wà náà rẹ̀ ọ̀rọ̀ kan wà tí ò tálì mọ́ra wọn níbẹ̀ yẹn ó ní ó wá lò wá ní ó wá pé àbúrò òun ẹ̀yàwó ẹ̀ pé kó wá oníwùmí wá sọ pé kó má ti wà ń sìn o kó má ti wà ń sìn o yẹ́mi pé kò fẹ́ rí nǹkan kan tó wàhálà tó dá sílẹ̀ ó ti wà ńlẹ̀ wàhálà ti wà ńlẹ̀ rẹpẹtẹ o tó mà ti wà ó lòun wá ṣàdìbò wá pé ọ̀rẹ́ ẹ̀kọ́ pé kó bá òun lọ gba wá ní kọ̀ọ̀rẹ́ ọkọ̀ ló ń gba nǹkan kan wá bóyá ẹni tó ní kó lọ gba nǹkan kan wá yẹn ṣó fún wọn ní abẹ́rẹ́ pé kó exchange kan fún pé ó máa kí kí ọ pé kò sí nǹkan tí ò lè ṣe ṣé ní kán fún un lábẹ́rẹ́ wọ́n ti gbé abẹ́rẹ́ àbólọgba abẹ́rẹ́ lọ́dọ̀ ẹnìkan ó wá gbà ó wá kó fẹ́nìkan ó wá ní kó gbé wúbà lọ ó wá gbé débẹ̀ ó wá ní gba abẹ́rẹ́ kan sọ pé kó ń fún un kọ́dẹ̀ lọ pé nọ́ọ̀sì kan ní abẹ́rẹ́ tó máa ń gbà lélẹ̀ tí ò bá ti wá ti sí ìgbà tó ń fi pè kan ní kán gba lábẹ́rẹ́ kó tọ́jú òun dáadáa kó máa béèrè dáadáa kó kàn ṣe pé kó sọ pé suspect àbí kán kàn ti sọ pé press conference wọ́n ti ṣe yìí kán wá ti pé case ti tán bẹ́ẹ̀ kéèsì yẹn ò tán o kò tí ì tán o ṣó ti yé mẹ́ẹ̀ kò tí ì tán tó bá ṣe autopsy yẹn tí ò bá ṣe dáadáa wọ́n á gbé fún public àtúnṣe anomi àtúnṣe we want interest we have interest on it for people that killing they should actually stop it àwọn ilé ìtọ́kọ̀ jẹ́ pé wọ́n kàn ọmọ kékeré ń pààyàn náà jẹ́ àgbàlagbà ń pààyàn tí ọ̀rẹ́ yẹn tẹ́ bá sọ pé ọ̀rẹ́ ni ó lè máa jealous ẹ̀ ọ̀rẹ́ ń jealous ọ̀rẹ́ I tell you I've been telling you about story about one of my friend ọ̀rẹ́ mi yẹn ń gbà tẹ́mi marry mi ò mọ̀ pé ó jealous me a kàn sọ fún nígbà tí mo marry tí gbogbo nǹkan máa wà kó máa rí mi ní máa fọmọ mi ṣe kíní ìrìn àmì àti ìgbà picture wa ṣáà máa fi ṣe dp a dẹ̀ fi ṣe tó pa fẹ́ ọ̀pẹ̀rẹ̀sì èèyàn torí ẹ̀ ń gbà mí báyìí you got to be careful about people ọ̀rẹ́ mi yẹn Tinuke. mo sọ gbogbo nǹkan tó ṣe fún mi náà níjẹ̀bọ́dé people are terrible fa people are what they are terrible fa this my friend will tell me a máa sọ fún mi gbà mí ní kó lọlé bàbá mi ní kó lọlé wòlíì fún mi máa sọ pé ẹ̀wọ̀n lọ́kọ mi ló ń ṣe mí bọ́ ní bìgínì ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mi a máa ní bọ́lá ó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn àwọn tó máa ń sí ohun wèrè yẹn ni ó ń ṣe láláwúsá ní bọ́lá kí in fact town ló ti ń ṣe láláwúsá àwọn tó máa ń gba ìwé oníwèé tó máa lọ sí ilé nílé àkàmọye hey eh, eh, god mo gbé ilé ọ̀rẹ́ mi kan mi kì í ṣe ọ̀rẹ́ mi máa kan báyìí mo máa ń rajà lọ́wọ́ ẹ̀ ní South Africa Mr um, Ike ó ní grocery shop báyìí àti food stop Nigeria ó ṣàní bend big shop báyìí ó dẹ̀ tún máa ń ṣe burúdì ṣe ìṣá so tí n bá fẹ́ ṣẹ́ owó so mo dẹ̀ máa ń ra oúnjẹ òun àti ìyàwó ẹ̀ so ó wá di níjọ́ kan wá lóun nídìí kan mọ́ bọ̀ òun fẹ́ sáré jíìsì nílé wá lóun fẹ́ ra nǹkan kan ó ní òun nílé nàìjíríà pé ilé ìwé yẹn pé àbúrò òun wọ́n fẹ́ máa ṣe bákan bákan pé wọ́n wá lọ pé àwọn aláwùsá pé wọ́n wá lọ sílẹ̀ pa ó kọ́ ọ̀bẹ kan ṣá ṣọ́ọ̀ṣì kan ní Badagry ó wá fẹ́ kó òtẹ́ẹ̀ síbẹ̀ tó pọ́n náà nídìí kí ni ẹ tán sáà ó ṣàkọ gbogbo kí ni ẹ̀jà jastic ó ṣàwọn àbẹ̀mọ́ ni à mo lẹ́ni tó ó lòun ní problem mo ní kí ló ṣe yín bó ṣe wá ó lòun ní problem ni mú mi bukì mo ní kí ni problem yín ó ní wọ́n ti ilé òun yẹn ó ní problem pé wọ́n lọ ti pa àwọn àbúrò òun àti gbogbo family àti gbogbo àwọn tó ń gbéṣẹ́ fún kọ̀ǹpẹ̀rẹ̀ sí dáhùn láàmú gbogbo ẹ̀ pa wọ́n ṣàti ti pa bàmí náà ah, wọ́n ti lé yípa nàìjíríà pé iṣẹ́ mo mọ̀yàn ní aláwùsá ó kàn strike máa bì mí ni kò ń ṣòwò nìkan ni mo mọ̀ láláwùsá náà mo lè mọ mo mọ many people láláwùsá náà mo kàn mí ò tọ́ mọ̀ ni ọ̀rẹ́ mi yẹn ni mo kọ́kọ́ rò ọ̀rẹ́ ẹni tó ń fẹ́ gbéṣẹ́ fúnṣẹ́ kò ní fún lówó ìyẹn máa fún lówó dàrún ìyẹn máa fún lówó ìyẹn náà ìṣó lówó kan tó bá ti pé wọn ó make hell of money kò ṣe pé ó ní kí n gba sísì báyìí o ẹ mọ̀ nǹkan tó tún débẹ̀ ńgbà tó tún ṣe ó tún bẹ̀rẹ̀ sí ń bà mí jẹ́ bó ṣe débẹ̀ báyìí ló bá ní ẹ̀ẹ̀kan sáfẹ́ mi o gbogbo àwọn family hate mi bẹ́ẹ̀ mi ṣe wà èmi ní problem àwọn ọ̀tá mi màmá mi ó ṣàbẹ̀rẹ̀ sí sọ gbogbo story ìyẹn wá bẹ̀rẹ̀ sí sọ oúnjẹ ọ̀kan báyìí mo kàn rí pé èèyàn bẹ̀rẹ̀ sí ṣe bákan bákan sí mi ó kàn díjọ́ kan èèyàn kàn rojọ́ fún mi ni ó kàn sọ̀rọ̀ fún mi ni pé people are terrible á kàn wò mí á ní mọ́ hmm, mi bú kì kò bẹ́mi tán àṣẹ gbogbo àyẹ̀wò ti wá wò pé ọkùnrin náà ó mà ṣe kinní kan bóun má lè ṣe sí bóyá kó lè fẹ́ òun but before then o ó ti sọ fún mi níjọ́ kan rí tó bá ti rí picture wa èmi àti bàbá ọmọ mi nígbà yẹn kó má rí ṣẹ́tí ọdún sáà bẹ́ẹ̀ ó wá máa àtọmọ mi máa ní àkànpọ̀ mi bọ́lá jọ ó dẹ̀ bá mi wá ọkùnrin kan tí gbogbo náà fẹ́ má rí i mo wá ní pásítọ̀ kan gbà yẹn pásítọ̀ yẹn pásítọ̀ Peter lórúkọ ẹ̀ a gbé mọ́tò fún pásítọ̀ yẹn South Africa ó níyàwó ìyàwó ẹ̀ ò tí bímọ so ìyàwó ẹ̀ pàtó dé South Africa yẹn ìyàwó ẹ̀ wá rí visa ó wá lọ sí Australia bó ṣe lọ Australia bó ṣe lọ fẹ́ lòmìnira yẹn so ìyẹn ìyàwó ìyẹn ìyẹn pásítọ̀ yẹn pásítọ̀ Peter lórúkọ ẹ̀ pàtí pásítọ̀ Peter yẹn so ó máa wá sílé wa a máa jọ ń pray ṣoṣe yín mẹ́yẹn a máa jọ ń pray it's part of pastor tí mo kàn church kìíní náà láti mọ church wo ni church church pastor John ẹ̀gbọ́n. E àbúrò Yínká ọmọ Báńgbóṣe tó pèrè àwọn Báńgbóṣe. tó pèrè àwọn Báńgbóṣe kò máa ṣe ọmọ Báńgbóṣe ọmọ ìgbìmọ̀ ni. so <laughs> ọlọ́run dáríjì mi n bá pe yẹn ló máa ń sọ fún mi pé òun fẹ́ marry ṣó ti yẹ yín mẹ́yẹn ó máa ń sọ fún mi bí èmi ṣe everybody máa ń fi mí tọrọ ni ọlọ́run bó obìnrin tí wọ́n fi ń tọrọ obìnrin so ó ní òun fẹ́ marry òun nídìí pé ó tó náà sọ fún mi bó ṣe á sọ fún mi yẹn wọ́n á sọ fún délé délé òjò kí n tó sọ fún délé òjò yẹn ṣó ti yé mo ti sọ fún ọ̀rẹ́ mi yẹn bíi two bí a year before kí n tó tó wá sọ fún because má yẹn continue láti máa bá mi sọ pé òun nídìí ìyàwó ọ̀rẹ́ mi yẹn mo kọ́kọ́ pè é pé ṣó lè fẹ́ pásítọ̀ ó lóun lè fẹ́ pásítọ̀ wọ́n sọ fún pásọ̀ yìí náà pé ọ̀rẹ́ mi ń ṣiṣẹ́ láláúsá ipe ah, ṣó lè fẹ́ civil servant ó ní kí n jẹ́ kó rí píchọ̀ ẹ̀ ṣe mọ̀ pé àwọn ti nàìjíríà kẹ̀dẹ̀rẹ́ píchọ̀ wọn máa ń fàìn gan tó máa rẹ́ lómi nínú wọn ọlọ́run dáríjì mi mi ìfẹ́ máa sọ̀sọ́kù sọ́sá mi ìfẹ́ máa describe tẹ bá rẹ́ lómi ṣá ó ṣàní mo fi píchọ̀ ẹ̀ wọn torí píchọ̀ ẹ̀ Facebook but ní rí gbogbo ojú ẹ̀ báyìí wo àwọn ojú tó ti gbé léyà tó ti ṣe kínní yẹn ni ó ti búra kì í ṣẹjú ẹ̀ ní ó ṣàbúra ṣá àwọn tó ti lo tọpi jẹ́ yẹn ni tó bá ń wò mí náà ó lè máa wò mí àtàwọn ọ̀rẹ́ ẹ̀yìn káàkùn báyìí náà. so ó wá sọ fún mi mo wá sọ fún èmi á máa ro rere pẹ̀lú ẹ̀ mo ṣe àwọn mo ní lágbára ọlọ́mọ àti máa gbàdúrà fún mo ní wàá márì kó má wọrí mo wá ṣàwọn wá gbogbo ọ̀nà láti bá wá n tó dáa Ebi kẹ̀dẹ̀rẹ́ ní tèmi tó ń rí lọ́wọ́ tèmi tó ń rò kó da yẹn kó dá ń gbà tèmi gan rí kó dá àgbà tó ń gbélé mi lọ́wọ́ ọlọ́run ló bá mi sọ di dáadáa ṣó ti yẹn tèmi náà bá dẹ̀ tún gbé kúrò lọ́wọ́ ọlọ́run àbí tó bọ́ lọ́wọ́ mi ọlọ́run ní jẹ́ kó rí bọ́ lọ́wọ́ mi o wọ́n á tún lọ bàjẹ́ ọwọ́ tó bá bọ́ síbi kí n ṣe gbogbo ọwọ́ ló máa ń tún nǹkan ṣe ọwọ́ ló máa ń tún nǹkan ṣe yẹn mi pé ayé ẹnìkan ló máa tún ayé ẹnìkan ṣe ṣùgbọ́n tó bá bọ́ sọ́wọ́ ayé ẹlòmíì bá ṣe ló máa ba ayé ẹ jẹ́ èmi ò kí ń disvalue èèyàn mi máa ń increase value sínú ayé èèyàn ni mo lè má jẹ́ Dangote mo lè má ní owó káwọn èèyàn máa rí but I increase value I don't disvalue anybody mo ṣàwà introduce ẹ̀ sí ìgbà tó wá mo wá yọ omi ìgbà tí mo ti introduce wọn síra wọn yẹn ẹni ìwá lòun fẹ́ wá sí Nigeria. Pe tóun bá dẹ̀ ti dé sí Nàìjíríà ìpínlẹ̀ ló máa dé sí. ó dẹ̀ níbi tó ń gbé tòótọ́ àtìlẹ́yìn bó tẹ̀ jẹ́ òun àtìyá ẹ̀ ló ń gbé two bedroom yen, ìyá ń gbé kan náà dẹ̀ ń gbé kan so wọ́n dẹ̀ ní sit room tí ẹnìkan tó bá lòun fẹ́ fẹ́ tẹ́ ẹtijọ́ déètì lórí kinní tó bá lòun fẹ́ dé sínú ilé ẹ tó bá ní skeleton inú kọ́bọ̀dẹ ṣé o ò ní ṣé wọ́n máa bẹ̀rù ó ṣà ló máa lọ dé sòtẹ́ ni pé ó ṣàpè méjọ kan ìyẹn náà wá bẹ̀rẹ̀ sí sọ fún pé à èmi ò dẹ̀ ń bèrè nǹkan kan ló bá yá ló bá ní máa ẹ̀ bá ń complain tó bá ti ó ṣà máa máa bèrè owó ṣá ìyẹn náà ló mi ìṣá mọ̀ ó ti yẹ yín mẹ́yẹn á ṣà máa bèrè owó á ṣà máa ṣe á dẹ̀ máa ẹ ti ọdún sáà bẹ́ṣẹ̀ máa máa wà ó máa ń wà ó demand kí lẹ́yìn iṣẹ́ nìkan tó máa kọ́kọ́ fún yẹn gba tó rí mi pẹ̀lú bàbá Bukola gan ní bìkínì ọ̀rẹ́ bàbá Bukola kan báyìí wà lamẹ́ríkà tó ti gbélé Wàsíù rè báyìí ìyẹn onídàn kan báyìí olórí burúkú kan báyìí òṣìṣẹ́ lè kó bàǹkà ábè ni ábè ó wà lamẹ́ríkà báyìí ábè nígbà tó rí mi nígbà inú pé Bọ́lá ah, you are lucky pé kí n fun, kí n fún un lọ́kùnrin kan ọ̀rẹ́ ọ̀rẹ́ Baba, Bukky náà tí ò tí ì máa rí gbà yìí ábè wọ́n ṣiṣẹ́ ń báǹkì lẹ́kọ̀ọ́ mo tún sọ pé mo ní abe ní òun náà fẹ́ obìnrin tó dàbí tèmi tó wà responsible tó wà humble tó wà hardworking mo dẹ̀ tún ní òkè ọ̀rẹ́ mi ń ṣiṣẹ́ o bá dẹ̀ introduce ẹ̀ sí ṣe ló lọ máa ṣe ló lọ <laughs> wọ́n jọjọ lọ ń fraud nínú báǹkì ni ọlọ́run gbọ́ oh god mo tún kílò bọ́lá kílò tún sọ débì báyìí sí tó bá tún yá sí wàá tún lọ fẹ́ ba ayé wọn jẹ́ ní ìlú pẹ́jú níbi tí màá yẹn wà wọ́n máa ọmọ lọ gbé ṣètò oníṣètò ló kọ́ bọ̀bọ̀ yẹn ó ti yé mi ṣé rí ilé ayé yìí le o. hello tuẹ̀tuẹ̀ hello Tolu please darling má bínú mi ìfẹ́ disturb ẹ taking your name. i'm sorry but bá mi gbé bá mi gbé ṣájà i mean mo fẹ́ plug ní o ti fún mi ní sign tètè tètè tètè ó ti fẹ́ kú ṣé o ti gbọ́ tètètètètè. story máa sọ sórí yẹn tó bá ti yá abe abedin gbogbo wọn ah crime wà nàìjíríà tẹ bá sọ crime scene nàìjíríà ló ń jẹ bẹ́ẹ̀ abe and tinúkẹ́. You know, olórí mi God bless you so I just want to you know my story you know but don't be bored we have given uh, something now we have given you some pé gbogbo àwọn people yẹn bá ṣe analyze that, ṣe analyze that àti analyze mo kàn fẹ́ brief yín ni pé friends ibi ọ̀rọ̀ friends friendship ni mo sọ débẹ̀ that a lot of friends are not friends a lot of uh, I mean people you ṣọ́ra ṣá kò sí nǹkan tó lè ṣe má fi ọkàn tọ́ ènìyàn àwọn ènìyàn burú gan ju ejò lọ. so wọ́n ṣe ti sọ sí wọ́n ti sọ pé àwọn márùn-ún yẹn wọ́n ti believe pé suspect ni when these people tó wà ní àgbàlá ọlọ́pàá yẹn tó bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ your your man if they allow them they really torture them I mean if they really want to investigate them ibi tí ọ̀rọ̀ yẹn tàn dé lóbi kò ń ṣe ó kọjá rádaràda but mi ò fẹ́ kí wọ́n bò ó mo fẹ́ kí wọ́n ṣí anybody tó bá ṣe ṣí láṣọ kan ṣí láṣọ lórí ọ̀rọ̀ yìí that's it ìyẹn bó ṣe jẹ́ but adúgbò ẹ̀yin ọlọ́pàá ẹ̀ ń ṣiṣẹ́ so let me continue the gist mo ṣàpè mo every time ló máa ń béèrè kíní yẹn lọ́wọ́ mi tí bá dẹ̀ ti réyàn kan tó bá ní interest máa sọ fún náà níjọ́ náà this the same friend mi yìí náà òun náà ni mo sọ pé ó sọ pé kí òun fẹ́ everybody every time báyìí ló máa rí mi òun fọ́kùnrin èmi mo dẹ̀ ọkọ̀ kan ni mo ní mi ò ní méjì òun náà nígbà tó tún déjẹ̀ bó de gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ tó máa ń sa mọ́tò yẹn ò dẹ̀ gbé mi fún kan bẹ̀ òun ni mo ní golden fẹ́ golden mọ́tò gọ́dí mọ́tò tíyàwó yín bá ń wò mí kò sí tó kúkú òun ni mo ní ó gbé wá níjọ́ yẹn tó sọ pé òun fẹ́ gbé jáde tó wá ní kèmí tẹ̀lé wọn lọ sí ibi tí wọ́n ti fẹ́ lọ jẹ pepper soup níjẹ̀bọ́dé tí mo ní mo débẹ̀ tí mo ní ẹnìkan súnmọ́ wà sí ẹ̀ní tí mo ní ṣọlá àbí ṣọlá tí mo ló wá kí mi tó nígbà táwọn bàǹjọ wá iṣẹ́ tó ń sàn díìsì ọ̀rẹ́ mi náà ni every time wọ́n máa bèrè lọ́ọ̀mì ni mo ṣáà ń wá kó má rì i have been looking for people aṣáà máa sọ fún mi get me now I'll be looking for mo bá di ẹni tó so ọkọ àtìyàwó máa ṣe máa wọ́kùnrin fún tó bá dẹ̀ ti wá fún báyìí wọ́n máa máa complain pé ẹ kó tó yá owó ni a máa béèrè owó ṣáá ni a ṣáà máa ṣe a máa ṣe bí pọ́njú bẹ́ẹ̀ lọ so ti yẹ yín ìkan tiẹ̀ sọ fún mi yẹn ìyẹn ni à àwọn ọmọ kéékèèké wà ń gbòòrò tí pé wọn ò tiẹ̀ tí ìrọ̀kọ̀ tó pẹ́ máa ń gbé súnmọ́ àwọn ọmọ oṣù pé wọ́n pọ̀ gan pé kí n jẹ́ kó rí ìyẹn gódì jẹ́nu ò dá yẹn ló tiẹ̀ máa So pé àwọn obìnrin tó bímọ fún London gan àtàwọn obìnrin máa wọ́n wù wọ́n so báyìí ni èmi ò ṣe bẹ́ẹ̀ mi ṣe wà sí mi ìwọ̀n ti fọkùnrin kì í ṣe pé kì í ṣe bóyá ọkùnrin ò pè mí mi ìwọ̀n ti mi tiẹ̀ wojú ọkùnrin mi wojú ṣe I don't want for them lójoojúmọ́ ẹ̀yin mo yọ ọkùnrin tó máa pè níbọ̀ ṣé ọkùnrin á máa pẹ̀ lójú tí wàá kàn ti rò pé ti rọ́kùnrin ọkùnrin tó mọ̀lẹ́ anyway ṣáá mo ṣáà máa ń fún ọ̀rẹ́ mi mo máa sọ gbogbo ẹ̀ máa máa fún ní ọkùnrin ìgbà ọkọ̀ gbogbo ẹni tí mo ti fún náà ṣáà máa fọ́n bù ní ọ̀rọ̀ owó ni ó máa ń díjà wọn bọ́tà ábè yẹn gbà yẹn ọ̀rọ̀ owó òdíjà wọn mo kàn wá rí pé ábè wa da bàbá Bùkọ́lá nù òun àti ẹ̀ wá close kò dé bá mi sọ̀rọ̀ ábè mọ́ mi ì dẹ̀ lọ́wọ́ ẹ̀ because èkó ni wọ́n jọjọ wà àwa wà ní ẹ̀pẹ́ ó wá di ní ọjọ́ kan ní ábè ó kàn pé kìnìún ló wá ń sọ pé ó jókòó wà níjọ́ kan pé à ọ̀rẹ́ mi pé à pé òun pé àkàìmọye pé òun máa ń settle ẹ̀ náà pé ó máa wá kàṣì ṣẹ́ẹ̀kì lọ́dọ̀ òun ó máa ń gba ṣẹ́ẹ̀kì lọ you know níwà ọ̀rẹ́ ni mo ábẹ̀ ni mo sọ pé níjọ́ kan fẹ gba ṣẹ́ẹ̀kì ó fẹ́ hmm, òun àti okay òun àti mò ń sọ yìí wọ́n máa bà mí because they are doing many things táwọn ò ṣe thank god táwọn èèyàn ti ẹ̀ pe mo gbóyìnbó mi ò mọ débi pé máa lè háàkì àbí sọ pé mo fẹ́ ja àwọn èèyàn ó ti yẹ yín so it's another good thing pé wọ́n sọ pé kò mà mọ kọ̀ǹpútà kí lẹ fẹ́ wá fi mú mi pé mo sọ pé mo ń jalè ọ̀nà ẹ ti ọdún sáà nǹkan tí mò ń sọ bẹ́ẹ̀ yẹn so ọ̀rẹ́ ni mò ń sọ àwọn ọ̀rẹ́ tó burú ṣòtì èyí tí bá ní kí n máa sọ̀rọ̀ lédi yẹn máa tún máa sọ ilẹ̀ máa tún ti kún ni ẹ̀yin èèyàn ẹ máa ọlọ́ ilé ìdùnmọ̀ àrígbọ́ ẹ máa mọ̀ pé kò sí ọ̀rẹ́ kankan lédi yìí every time a máa sọ fún gbà tó wá ti ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ó wá kan ó ti wá try try try try ló wá sọ fún mi kò tí ìgbà tí bá ti dé nàìjíríà báyìí ó máa wá tí bàbá bùkọ́lá bá wà mẹ́ ó máa wá báyìí aṣọ mi kò ṣàìsẹ̀ ó máa wọ̀ aṣọ àgbà ló máa lọ fìtì ní ẹ̀ bàtà náà ó máa kẹ́sẹ̀ sí kò ṣàìsẹ̀ ó máa ṣàṣe waiting stand yàtọ̀ sí ètí bá kó wá fún un. Hmm. kò sí nǹkan tí lady kò ṣe fún mi a máa sọ fún mi ah, wọ́n sọ pé bàbá ọmọ mi yẹn òun ló ń ṣe mí mo ní kí ló ń ṣe mí kí ló kó sí nǹkan kan tó ṣe mí ẹni tó ń sọ̀rọ̀ mo lówó ju ẹ lọ èmi lọ́kọ̀ ò ní mo bímọ ọmọ mi ń da mi ì fi ṣí mi ì fi yàn ìwọ bí ọmọ àbùkù kan báyìí lọ́nà ọlọ́run dà sí ara ọmọ ẹ̀ nísàìdì ọmọ ẹ̀ kan báyìí ṣe ló bàjẹ́ mi ò fi yọ̀ ọ́ á dẹ̀ máa rí èmi mi ò sọ pé kó babaláwo fún mi o a máa sọ ẹ ilé ọkọ ẹ ló ṣe ẹ ṣàmà sọ oríṣiríṣi nǹkan ọ̀rẹ́ mi kan wọ́n ló tiẹ̀ ti kú ń sìn ṣadé àbúrò ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kí lórúkọ bọ̀bọ́ yìí tó ń ṣe pẹ̀lú captain kọ́lá yẹn ó ṣàṣọ fún mi pé àkì ń ṣe gbé náà pé kí ló dé tí máa ń jẹ́ kí tinúkẹ́ á máa dẹ̀ tẹ̀lé máa pè mí bá mo lè mi ò kì í jà sí gbogbo nǹkan báyìí mi ò láì kéèyàn kan máa jà kiri kó máa sọ ẹsẹ̀ ọ̀dọ́ sáà mi because i'm a very simple person and i'm a very nice person ọkùnrin tó máa sọ pé òun fẹ́ marry mr pastor peter ẹni mo kọ́kọ́ sọ fún nígbà yẹn nígbà tí abe ò tí marry abe wà lamẹ́ríkà mẹ́rin abe dín ní ó ṣiṣẹ́ ń báǹkì náà bí bàbá bùkọ́lá ṣe ń ṣiṣẹ́ báǹkì náà abidin wà náwọn tó dá bàbá Bukola dúró níwà Tinúkẹ́ náà dẹ̀ wà mẹ́ torí ó máa gbé gbogbo ṣẹ́ẹ̀kì aláwùsá ṣẹ́ẹ̀kì aláwùsá ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ pẹ̀lú abidin ṣẹ́ẹ̀kì aláwùsá <laughs> oh god another story ṣẹ́ẹ̀kì àwọn aláwùsá ó ń ṣiṣẹ́ ní ó ń ṣiṣẹ́ ní planning planning ló ti ń ṣiṣẹ́ ní aláwùsá ẹ mà àwọn tó wà nídìí fáìlì ilé fáìlì mọ́tà mi fáìlì ilẹ̀ tó máa dédé lọ síbi tó máa ti lọ wọ́n lè dédé lọ sílì ilé ẹ̀ pa wọ́n alátàlá ọ̀sà àtọ̀gá ló ní kó wá ṣe ọ̀gá ò mọ̀ nǹkan kan o in fact àwọn ló máa ń jáde lọ ń gbà mí tó máa ní wọ́n fẹ́ lọ wo gẹ̀sẹ́ẹ̀tì àwọn náà ló máa ń padà wá tó bá fún wọn ní settlement dáadáa tó máa ní ilé yẹn kọ́ ó ní láti kan wo wọ́n máa ń give report fake fake report oríṣiríṣi àbùdàdà tó bá ti ṣe wọ́n the same girl yìí wọ́n ti ṣe ó ti máa ń ṣe kí yẹn fún mi mọ́mì náà dẹ̀ máa ń sọ fún mi but ṣe mo pé ń gbà yẹn torí pé èmi àti mọ́mì náà mọ́ mi wọ́n ti ṣẹ̀mí èmi pọ̀ mo máa ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọn ni ṣọ́ra fún tinúkẹ́ tinúkẹ́ ò kì í ṣọ̀rẹ́ ẹ ṣọ́ra fún tinúkẹ́ ṣọ́ra fún tinúkẹ́ tinúkẹ́ náà a máa sọ káàkiri a máa sọ fáwọn èèyàn ẹ ṣọ́ra fún bọ́lá torí màmá ẹ ẹ ṣọ́ra fún bọ́lá <laughs> ní tí mo tọ́jú mi rí ẹnu sàn ṣé ẹ rí tinúkẹ́ yìí ẹni tí mo kọ́kọ́ tó gbà tó lóun fẹ́ fọ́kọ tó rèmí gbà tí mo ti lóyún ṣé mo ti lóyún gbà ẹ̀ ìtì lóyún gbà tí mo ti ń bàbà kan tó ti rí tó ti wà Eh, ṣé kò lọ́rẹ̀ẹ́ ni kó náà tiẹ̀ márì nígbà tí yẹn sọ pé a máa márì ṣé ti yé ah! bá ní ọ̀rẹ́ kan bá dé ábídì yẹn náà ti máa mú ni ṣé ó dé ojú máa fẹ́ ó lè ròyà nígbà tí yẹn dé ìyá yẹn wá ní à ah! pé pẹ̀lẹ́sẹ̀ torí yẹn hmm. pé princess ipe ipò ẹ̀gùn tó yóò dẹ̀ ní kú ṣé èmi ní bọ́dì ẹ mọ̀ pé òun ò ní bọ́dì ó kàn ní ọyàn díẹ̀ kò dẹ̀ nídìí ẹsẹ̀ tún ké ẹsẹ̀ kan ké so ó wọ́ ẹsẹ̀ understand bẹ́yẹn ẹ mọ̀ pé tí ò bá nídìí tó bá tó bá ti tó bá tiẹ̀ níkù ṣó ti understand <laughs> tó bá níkù tó tún nídìí wá tiẹ̀ mọ̀ pé tó ó ní bó ṣe máa tó bá ti wọ gádùn gbà mí ó dọ̀bọ̀ tó ń kò sí gádùn tó lè wọ̀ because kò ní ìdí yẹn so abedin kẹ̀dẹ̀rẹ́ wèrè ni abedin is a crazy boy ọmọ àyànfowóra um, abedin àyànfowóra ọmọ ọmọjọdá ẹyọ mo ní nọ́mbà ẹ̀ ń bíbá igan ó wà lamẹ́ríkà so gbogbo kini town planning àwọn aláwùsá ìwé aláwùsá gbogbo owó ìwé aláwùsá ó máa ń ṣe fraud nígbà yẹn níjọ́ yẹn lọ́hùn máa ń wù pé kò ń sówó lọ bèbè á ní ó nígbà tó máa wù wọ́n ó máa ṣẹ́ẹ̀kì oríṣiríṣi ẹ̀tọ́ ní sàn so ìgbà tó dẹ̀ ní tí abẹ́rẹ́ tó ń níjẹ̀ ń gbà yẹn èmi ò lọ́rẹ̀ẹ́ mi ò lé ní tèmi mi ò ń fúyàn lọ́kùnrin ilẹ̀ ń fúyàn lóbè but òun ló máa ń bèrè ọkùnrin lọ́wọ́ mi all the time ó dẹ̀ wà níbẹ̀ lọ́jọ́ tí mo lọ court ó wá sí ọjọ́ tí mo máa lọ divorce ní ti wedding ti prince gbà she was only friends to máa ń wà ń bẹ̀ mo tún ti fẹ́ yàn tí mo tún ti bímọ tí mo tún wà ní South Africa yẹn olóòtú máa sọ pé òun làlá àmì òun lọ lé wòlíì òun lọ lé babalápọ̀ wọn sọ pé ọkọ mi ń ṣe mí ó yà wọn máa sọ̀rọ̀ fún mi ẹjọ́ ní sáà bẹ́yẹn òun náà ni mo ní mo gbé dé Ìjẹ̀bú Òde ní òní mo ń gbé kiri òun ló máa pè mí bọ́lá jọ tó bá ti ń lọ pátí jọ pè mí bí ipò wọn rántí mi ni tó bá débẹ̀ gbogbo ibi tó bá débẹ̀ ó máa da gbogbo wa ta bá dà wà mẹ́ ó máa dà wá rú ni akọ́kọ́ lé gbogbo àwọn ọ̀rẹ́ yẹn sẹ́yìn fún mi tó bá ti lé wọn sẹ́yìn tán á lọ máa ṣọ̀rẹ́ wọn ṣó ti yẹn yẹn ó ṣọ̀rẹ́ kẹ́mi àmì ìyálóde ìyàwó dìbásíkò ní jíjẹ ní kiri ó mọ ẹni tí mò ń sọ yìí ṣó ti yẹn yẹn gbogbo bi ló dàrú ó máa ń dàrú kiri ọkùnrin mélòó ni olóòlóòfẹ́ fẹ́ ni mo ni mo introduce sí Abidin number one ta number two Mr. Pastor Peter ìyẹn fẹ́ fẹ́yàwó ni gbà tó kọ pásọ peter ṣe lórí òun ò ráyè gbogbo yẹn o tí ó bá ti lè lọ gba òtí tó bá ti dé gbọ́dọ̀ òun ti ráyè orí burúkú ẹ kíríkọ kiri kan o ìyẹn kan ẹ àwọn tó máa ń fẹ́ òun ṣiṣẹ́ o working class lady ni wọ́n máa wà lórí facebook lára àwọn tó ń búlì mi kò kàn ní gbójú ẹ̀wà ni tó mọ̀ pé máa dáàgì yálà ìyá òun kò ń ṣe ọmọ nàìjíríà gan ọmọ cameroon ni bọ gbogbo àwọn fáǹsì wàásù ẹ̀ǹdẹ́yẹ tó bímọ fún ọmọ òkòrò ló bímọ fún aláàjì kan báyìí ó wà nínú àwọn club tó wà ní ó ti yẹyìn ọmọ kan ló bí ọkọlọkọ ló bí fún ṣó ti yé yín nígbà tó ti wà ní polytechnic ní Yaba ọkọlọkọ ọmọ kan ṣoṣo tó bí tó ní ọmọ yẹn brilliant o ló bí fún so their lifestyle is not my lifestyle kán lọ gbé ẹnìkan tí mo lọ bí mo fọ ọkọlọkọ àbí mo já ọkọlọkọ kò gbà nísìnyí tó bá jó òun gbogbo ọbọ sí ma sọ pé Wàsíù Àyìndé olè òjú máa sọ gbogbo kan àwọn máa hungry money wọn àjọ máa ṣeṣẹ́ burúkú ọ̀hún tí mo ń sọ yìí ẹlẹ́ẹ̀kẹta ni golden níjẹ̀bú òde golden lójú mi kòrókòrò ló máa sọ fún bóṣí kò ní ṣe wọlé báyìí níjọ yẹn náà ah, princess ah o mọlé try o mọ o ń try obì àti obìnrin ah o ń try bó ṣe sọ fún Golden nìyẹn pé kí ni tẹ bá délé òun náà bó ṣe rí rè èmi ò délé ẹ̀rí ń gbà ọjọ́ kan wá délé mo wá ara mi pé ṣé ilé tí ọmọdé yìí sọ pé ilé òun lélẹ̀ okùn mi kan kan green okùn okùn flag eh, Ghana ṣé flag Ghana kọ́lọ̀ tó bó ṣe kun lè mọ́ àná ìpa but èmi jẹ́ nìkan tó máa ń pọ́nyàn lè mo kàn dákẹ́ mo kàn wò ni ó dẹ̀ fi ṣí àkànbá ìblàblà èmi tó yẹ pé iṣẹ́ àtẹ̀mí ní fọ́rìn ni àwọn fine care ó ti yẹ kì í ṣe irú mi ò sọ pé kò sí irú ẹ̀ ẹ ṣáà àwọn fine care tó wà bẹ́ẹ̀ ni èmi náà máa lò gbogbo fine care mo ṣe rí ẹnìkan tó lo fine care kan aládébọ̀ mi náà máa lò lágbára Ọlọ́run máa lò so n tí mo kàn sọ náà ni pé ọ̀rẹ́ ìyẹn ní ìsìn máa sọ pé kò kò ń pè mí ní Bọ́lá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ló máa ń pè mí pẹ̀lú ọ̀rẹ́ mi Bọ́lá báwo ni Bọ́lá ọ̀rẹ́ mi tó bá rí mi látòkè báyìí tí mo bọ́lẹ̀ nu mọ́tò kó má lè mọ́pọ̀ rẹ̀ wọn lónìí ọ̀rẹ́ tó ga ńlẹ̀ báyìí tó dẹ̀ lé ẹmọ kọ́mọ le ẹmọ kọ́mọ le ọ̀rẹ́ mi mọ́ni máa báwọn ní tìǹbù kẹ́ mo dẹ̀ bá èmi máa pọ́nlé tí má kúrò mbẹ́ ìrọ́ ni òun náà ni mò ń sọ pẹ̀lú àwọn ó máa ń ṣiṣẹ́ fún àwọn bàbá yìí kí lórúkọ ẹ má bínú sáà omi ò bá yín jẹ́ omi ìdẹ̀ wọ yín rí o ilẹ̀ ṣe nǹkan burúkú o ọ̀rẹ́ kí lórúkọ bọ̀dá yìí àmì bàbá yìí ọ̀rẹ́ pìnẹ́rù yẹn tó to wà ní Berkeley tó tó tó tó tó tí ayéfẹ́rẹ́ tó máa ń ṣe tó kọ́ lára àwọn tó ya kited tó wà ní Banana Island tó ya kiri gbogbo wọn ni ó máa mọ̀ wọ́n ẹ mọ̀ kan ọ̀rẹ́ náà ni ẹ kàn wo nǹkan tí mo ti sọ nípa Tinúkẹ́ mo ní ọ̀rẹ́ mi nínú wọn oríṣiríṣi ọ̀rẹ́ ló wà bọ́tọ̀ òun yẹn ọ̀tọ̀ ní títí ẹ̀ tó bá gbọ́ pé ọ̀tọ̀ ní títí ọ̀lú ọ̀tọ̀ ní títí ọ̀lú wo ó máa má báwo ni ṣé wọ́n ó ìpẹ̀lẹ́ ṣọ́wọ́kì ìwọ ló máa fún wọn nìkan wọn ló máa rún sí ẹ lórí so ọ̀rẹ́ máa ń pààyàn flag Ghana yẹ. tábà sọ ní abákò wọn àtẹmí kọ́ ni máa sọ pé nǹkan báyìí wọn kò máa sọ pé Bọ́lá wọn ń pè mí Bọ́lá mo gba àwọn ọ̀gá mi Auto princess wọ́n bí búkì kìnìún kan kìnìún kan orúkọ tó máa ń ṣe máa àwọn èèyàn dey respect me because mi ò bára mi jẹ́ wọ́n máa sọ pé ah àtọmọbìnrin yìí ò ń gbìyànjú kí ni òun náà ah, òun wá kí kíláàsì òun náà òun náà ń le gan òun ah, ṣé àmọ́ sọ pé òun lè ṣé mi ṣàlàyé fáwọn èèyàn ṣé wọ́n ti mọ̀ mí ti pẹ́ wọ́n mọ̀ mí nà án àwọn èèyàn tó mọ̀ mí wọ́n mọ̀ mí nà á pé go getter lèmi mi ń ṣe go digger táwọn èèyàn bá fi mílẹ̀ kí n ṣe iṣẹ́ mi òun ni mo ṣe lèmi náà ṣe bad pẹ̀lú àwọn èèyàn máa ṣe pé ó kúrẹ́ máa àwọn èèyàn kan ní ó ṣe kíní kan kíní kan ní àmì go get am not a good digger. excuse me hello yes yes yes i want. Okay, okay, thank you. Thank you so much. Oh. Okay, okay. Thank you. You're welcome. Bye. Yeah. So, you know, leave this lady. I'm say, you know what? Gbogbo nǹkan tó bá ṣe ti àwọn téèyàn bá kàn. Èmi ò dẹ̀ ní sọ̀rọ̀ àwọn èèyàn kò máa kó kan compliment nǹkan tí máa jẹ́ bẹ́ẹ̀ ó máa kàn tẹ́ mọ́lẹ̀ lójú mi mi ìdẹ̀ worry that's my life for you kí n tó worry ń pa èèyàn tó bá yẹ pé mo jẹ́ nìkan tó máa ṣe yẹ́yẹ́yẹ́ àbí pé mo máa ń tètè read the meaning mo máa ń read the meaning mo máa ń rí nǹkan but mo máa ń fọ̀ gògò so because I give change to people before they I react to something so it cause a lot of problem also so ọ̀rẹ́ Mohbad la sọ débẹ̀ ipe tó bá lóun ò pa ṣé ó fẹ́ sọ pé òun pa á sìn bó ṣe ló gbà wọn tọjọ jọjà ń jọ yẹn tó wá jálẹ̀ yẹn ṣé kí n sọ fún yín tó wá jálẹ̀ tí ó dẹ̀ ní pé convoy ni wọ́n gbé wá onìkan ni wọ́n jálẹ̀ wọ́n wá wọ mọ́tò lọ ó wẹ pé ẹ̀ẹ́n ojoojú mi ìwọ àwáyé tó máa ṣe máa ṣe mọ́ ló ṣe yẹn mi ò sọ pé ó ṣe bẹ́ẹ̀ ọ̀bọ̀ tó lè ṣe that's woman being for you she understand torí ẹ be careful every time all every some of us want to be around people that are not even good to us people can easily gba ẹ̀mí ẹ̀ kó dẹ̀ gbójú pé kò ṣe ó lè ṣe tán ní moment ẹ̀ kó wá máa regret o ṣe mọ̀ pé ńgbà tó máa sọ̀rọ̀ lánàá mi lóun ló ṣe ó ní Mohbad kàn fọ́ gbogbo ojú gbogbo ẹ̀ ní ọjọ́ yẹn ojú gbogbo kí ló fọ́ ó lè ṣe tán kó bẹ̀rẹ̀ sí regret òun ní pé bí bọ̀bá yìí náà dé ṣe react ni pé a máa fẹ́ kọ́ máa dá máa fẹ́ yẹ̀yẹ́ lójú àwọn èèyàn ṣó ti yé bẹ́ẹ̀ yẹn a máa fẹ́ yẹ̀yẹ́ a máa patronize ara because wọ́n ti jọjọ wà tẹ́lẹ̀ tó bá ti mú ẹnìkan tó bá ti jẹ́ kò ń ṣe gọ́vnà tẹ́lẹ̀ ó ti wá jẹ́ gọ́vnà ń sìn bó ṣe àdírẹ́sì àbí kò ń ṣọba tẹ́lẹ̀ ó ti wá di ọba ń sìn bó ṣe àdírẹ́sì nígbà tí ó ti dọ̀ba kọ́ ló máa àdírẹ́sì nígbà tó ti dọ̀ba ṣé ó ti yé bẹ́ẹ̀ yẹn but some people don't realize that nígbà tó ti dọ̀ba yẹn ó ti yàtọ̀ sí ìgbà tí ó ti dì ìgbà tí ó ti jẹ́ nǹkan yẹn ó yàtọ̀ sígbà tó ti jẹ́ nǹkan so tó bá rí tó bá kú ìwà àti ẹ̀ ọkàn lè sọ pé ọ̀rẹ́ mi iṣẹ́ tó pò dẹ̀ tí wá lójú lọ ọ̀rẹ́ mi tó lójú lọ but wàá sọ pé tó bá wà níta wàá maintain torí tó bá lọ ṣe kọjá àyẹ̀gan àwọn tó wà níbẹ̀ wọ́n lè yẹ̀yẹ́ ẹ̀ sọ̀bọ̀ gbogbo yẹn lòun máa ń ṣe tó bá ti wà tí ìbá jẹ́ yẹn kò ní yọ ẹ̀ṣẹ́ pẹ̀lú ẹ̀kọ́ jọjà ní public they fought like anything wọ́n lè ṣe ọjọ́ wà láti kékeré adẹ̀jọ́ ń rìnrìn àmórí olówó òun náà kẹ̀dẹ̀ wọ́n tún ló máa ń kọrin jealousy can come from anywhere so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àná òun náà kẹ̀dẹ̀rẹ́ torí pé wọ́n ti táwọn èèyàn máa ń ṣe lélẹ̀ tó ti pé àwọn kan disrespect ẹ̀ àbọ̀ ń fìyà jẹ instead of them to be pampering to support you and let you feel good àwọn náà máa máa contribute sí ayé ìṣòro yẹn láti lè yẹ kó máa feel more bad ṣó ti yẹ yín láti hmm, orúkọ bọ́ọ̀yìn ni mo dá yẹn láti lè máa feel more bad ṣé o ti yẹ yín mẹ́yẹn láti lè máa fi Mohbad òun náà ṣe máa ń pàwé nílẹ̀ Yorùbá pé tí ìyá kékeré bá ti ìyá alábágbéyàn ṣọlẹ̀ kéékèèké a máa gorí ẹ̀ you understand what I mean so ọ̀rẹ́ burú gan ọ̀rẹ́ máa ń lànà ọ̀rẹ́ tó la ènìyàn nínú ayé yìí bóyá one percent nínú ten èyí tó pààyàn ni ó pọ̀ jù kò sí ọ̀rẹ́ tó ń láyìn orí ẹni ló máa ń bá ní ṣe kátàjà kájèrè ọmọ náà nísìnyí a lot of things ló surround ikú ẹ̀ so ẹni tó wá yẹn kó má gbàgbé pé lóun rányàn wá síbẹ̀ wọ́n dẹ̀ ní ọ̀rẹ́ ẹ̀ kan tó lọ pe nọ́ọ̀sì yẹn wá ìṣe suspect ṣó ti yé ọjọ́ tó ní kó lọ gba báàgì wá wọ́n ṣe ni wọ́n gba báàgì débẹ̀ wá ó wá pa fóònù wá ní fóònù wọn ò dáa tóró ti mọ iṣẹ́ tó fẹ́ ṣe ó pa fóònù ẹ̀ mi ò sọ pé bó ṣe rí nìyẹn o ṣe mọ̀ pé ńgbà tí wọ́n náà sọ pé lágbájá wà ń bẹ̀ tẹ̀mẹ̀dú wà ń bẹ̀ tó gbogbo bá mo ní káwọn náà jáde kan sọ nǹkan tó ju wọn bá rí à sọ pé dem but everybody is a suspect a lot of things can warrant ọmọ yẹn náà sọ̀rọ̀ ẹ pé mo sọ láàárọ̀ pé ọmọ yẹn náà sọ̀rọ̀ ẹ wo orin kan tó kọ láàárọ̀ nínú bẹ̀yẹn tó sọ pé i sorry for Davido o set àwọn tóun máa ń bá sùn àwọn set àwọn tó ń tó díke ni ọmọ tóun ń fẹ́ ẹ mọ àwọn tó bá jẹ́ boyfriend wọn yẹn ó lè rí a lot of these people a lot of people in Nigeria tó máa data tó máa fine tó máa ṣe dáadáa tẹ máa rí pé iṣẹ́ tó wà legit ló ń ṣe tó jẹ́ pé kílà ni a lot of kílà tó wà Nigeria tó máa ní wọ́n pààyàn wọ́n pààyàn wọ́n rìn kiri tó máa lọ patí wọ́n ń jẹ wọ́n ń ṣe bí èèyàn wọ́n ṣe ghost criminal have no label and that's why when a sin happen a crime happen when they commit crime in a place people tó bá kọjá ń bẹ àtàwọn tó wà ń sọ̀rọ̀ nígbà tó wà they will say something wọ́n máa investigate wọn because everybody is a suspect until the criminal is being identified okay ẹ jẹ́ ká gbọ́ sílẹ̀ nǹkan. arrested and detained detained and interrogated on their alleged roles in the sequence of events that led to the death of the singer. ṣé ẹ lè clap fún mi pé èmi bọ́lá o mo sọ pé five people mo kọ́kọ́ rí five people dẹ̀ náà kọ́kọ́ fi sí station hmm. oh god five people ni mo ní mo kọ́ rí ọkùnrin mẹ́rin dẹ̀ ló wà ní station báyìí pẹ̀lú obìnrin kan ló wà ní station báyìí báyìí náà lọ́dọ̀ àwọn tó ń investigate wọn but wọ́n sọ fún mi pé àwọn tó pa àwọn yẹn wọ́n tún ní branches ṣé ti yé wọ́n ní branches ẹ pàtẹ́wọ́ fún mi no ẹ pàtẹ́wọ́ fọ́lọ́run <laughs> five people ló wà ní station bye bye àti obìnrin kan mo ní mo rí four àwọn ọkùnrin mẹ́rin àti obìnrin kan. Hmm. married as follows miss seyi sayo ogedegbe is the auxiliary nurse who was contacted and invited by Yobani Sadi, aka Spending, a friend of Mohbad, on 11 September 2023, to treat the singer at the deceased residence in Lekki. She later became on Tuesday, 12 September 2023, and administered three different injections, which are believed to have occasioned the chain, the chain of reactions that directly resulted in the eventual death of the singer. You see? The, the what he has given to what she gave to the mobile is is one that changed the reaction, is one that caused trouble in the boy system. Either by mistake or by anyhow, if a patient should have a something like that, and that's why if you are not a nurse, like one day, uh, last week, I called the person who just called me now, one of my manager. I called them. I mean, I called her. I said, somebody somebody said to me, a nurse, nurse yẹn, kò lè tẹ́gbẹ́ ọmọ mi wọ̀ kì í ṣe ẹgbẹ́ náà fi ń ṣe, a nurse ṣá. So, she was now a direct I mean, I um, the patient said something to me. She said to me, no, he said to me, he's a man, that I should bring him something. And it got to do with with food, with something to drink. And you know, when they serve you, already they're giving you things that belongs to you. If you need anything more, you are not, I'm not in position to just decide to give you something to get into your system, oúnjẹ or medicine or whatever, or inject. You understand me? I cannot. So when he said to me, he said I should give him uh, that. I said, No. I'll wait for nurse. I'll call nurse to, you know. If you don't say yes, okay? Somebody will replace me there and then I'll go and get it or somebody gets it and then I serve it to him. But he get angry. When the nurse came into the into the room and he said he report like systematically reporting to the nurse that he wants something, drinks, and I refuse him. I didn't go and get it for him and this and that. And the nurse gets upset. Seriously, she was very upset. She's a black lady. She get upset. She said, "You don't, you don't have right to deny, to reject her. I mean, to reject him." I said, "Please, I have rights." Already, we are being trained that anything that got to do with food You should not decide for the, I mean, for the patients. The medication. Nurse must not tell you, except in bá ṣiṣẹ́ nílé tó pé, I was being authorized to, to do that. But when the nurse, somebody that supposed to, the person that need to do their job, are there, and I give it to them, and I want to play the role of that nurse. It's a taboo. If anything happens, then somebody like my enemy will be in trouble. So I got the training. So the training was the nurse was angry that I suppose I said no, I know my rights and I know my job. I don't need to give food. It's not for me. Okay? It's not for me. I have to get authorization from you. If you want to do that, not me. But when you bring it, the, when they bring the food for me, I can help the person, the patient feed if you cannot feed. Okay? But in order to be from people who are above me, not me. I'm not there to give food without the food they gave to him is finished and he need extra food. I need to call you. You, you, you need to, you know, I need to go somewhere and get it. No, it's not my job. But the lady said, no, it can get you to trouble. I can call your, if I call the office now, they can give you trouble. They can, can get your, I said, no, I'm not going to get into trouble. And I called by myself in her presence and I called the office. I said, see, oh, this person said this, oh, please, oh, because I don't want anybody to set me. I always say this. I'm not saying she want to set me up, but I don't want anybody to set me up. Another day, one day like that, a doctor, a doctor said to me that um, he collected, the doctor collected the credit card of the the patient. You know, they want to pay for some things when they want to pay for some bill. After giving the credit card, so the patient gets into the main. She enters, she, she entered into the bathroom, to the restroom. She was there in the restroom, I think for a while. The nurse came in, I mean, the doctor came back because she collected the phone, the card, and she went to pay some something, and she came back. When the lady was The lady was absent. She saw that the lady was not there, but in the room, the same room, but in the toilet. She now said to me, have it, give it to her when she come back. I said, ma, I'm not going to take the credit card. She said, why, why you mean? I said, mean, ah, excuse me, ma, I'm not mean. It's not right for me to get you somebody's credit card already. <laughs> you, eh, she gave it to you. You went to pay. She's not here, but she's not never travel. She's in the bathroom. Wait for her or you come back or you will keep it. She will come and get it herself. What of if anything happen to the credit card next time? Eh? Or anytime. If they want to test the back of the thing, they will feel my hand. No. I said, no, I'm sorry. I'm not, I wasn't talking like this. I was begging her, I'm sorry. And she get upset and she went, you are so mean, you are so rude, you are so, okay, he will be, he will be, he will be. She was abusing me. No, she was uh, seriously insulting she's in but I now call the office the same person. I said, see you, excuse me. They said, this person is abusing me and he's saying this to me. And because of TK eh, credit card, somebody gave her credit card. The patient gave her credit card to the doctor. And the doctor came back. The person is in the room, but just need to wait for two minutes. She now said, I should hold the credit card, give it to her. I say, somebody credit card is not right for me because I've been taught. And again, it's a credit card, papa. It's not part of the thing they say she want undo by him, to him, or for them. You know, when you are being assigned to people, there's actually things you need to do to them. But the credit card is not part of thing assignment that are being sent to, you know. I don't want problem. It's not because I, you understand me. So things like that, if you now get it, and then you, things that you don't supposed to do, and you don't, you now do it, and if there is a now problem, you will face it. Because the office will tell you that they never send you to collect somebody's credit. And we had a lot of story here on Facebook. Boy you tiẹ̀ máa ń gbé story on Canada yẹn. Òun wọ́n jí èlè That's um, what is his name sef? Soji. Soji treated a case of a woman in Canada here. That every time she's she's working as a security. And anytime they come, she will ask them to bring credit card to do something. I don't know. The voice way she said the other day, I blog it here. And those the security will systematically, she's in Nigeria, oh. she will systematically screenshot it. After screenshotting it, she will send it to the husband. And the husband, they go and make photocopy of somebody's credit card and they be spending it. Here in Canada, they tell the story. Excuse me. In London, And I repeat after them that look at what Nigeria is doing. Do you think those people, they will like me? The fraud one, the fraudsters. Do you think they like me? They will not like me. Ètò no máa ṣá. Ètò ọlọ́rọ̀ tó mọ tó lè òun náà join kan competition. Criminal làwọn kan máa sọ pé ìwọ tó jẹ́ tó ṣe criminal kan máa ní criminal. Do you understand that? So all these things, okay? We have to know things that we have to you must know your job what you should do what you should not do the nurse auxiliary nurse bó ṣe ń ṣe ní nàìjíríà nìyẹn wọn pèrè àwọn doctor àmì nọ́ọ̀sì mi lè pèrè àrẹ gan tó bá tún dàgbà débi kan wọn pèrè àwọn doctor èmi ò lọ síbi kankan rí èmi ò tiẹ̀ dé lóyìnbó rí èmi ò tiẹ̀ lọ school kankan rí wọn kàn wóyá wọn gba abẹ́rẹ́ lójú ẹ̀ àbí kankan á kàn di nọ́ọ̀sì we have seen it very a lot of them like that a lot of them like that wọ́n máa wọṣọ funfun kiri aṣọ funfun tí àwọn nọ́ọ̀sì ṣé ṣe mẹ́rin ìyẹn bó ṣe jẹ́ ẹ ti understand lẹ́ẹ̀tì ẹ jẹ́ ká gbọ́ tún ká tó máa lọ wọ̀ wà lórí platform náà ẹ wá tún máa wọ̀. she is the principal suspect in the death of Mohbad. principal suspect wait. and administered three different injections which are believed to have occasioned the chain the chain of reactions that directly resulted in the eventual death of the singer three three injection. She is the principal suspect. The nurse, in the yes. death of Mohbad. Yes. She acknowledged that it was the injection that she administered on the deceased that triggered the reaction which eventually led to Mohbad's death. Other expert opinions and witnesses' statements corroborated her admittance. Her actions of administering doses of tetanus toxoid, paracetamol, intravenous, and ceftriaxone injection, which was also administered intravenous on Mobad as his residence, that's Mobad's residence, on 12 September 2023. But listen, you know, in the beginning of this issue, they actually lie so much. There's a lot of lie going on in the beginning of this, this issue. In the beginning, they said they took the boy to, I mean, they took Mumba to the hospital and somebody was giving false information on Facebook that hey I was actually there I even took picture with him you understand ah this life sha you understand now they are telling us that he even died before they took him to the hospital and that is why they didn't give the police report and doctor report so those people that are there the injection the autopsy will actually tell us we should know okay maybe because they can inject me with the out of gbogbo àwọn oògùn yìí náà ó ní abẹ́rẹ́ tó máa ń gbà àwọn kinní tó máa ń mú tó drug yẹn when they give him the overdose of that one also yes that drugs if they give them the double dose of it it can kill them also it will knock them out and they quickly put torí wọ́n ti to wọ́n your gbéyọ̀ sí láyà àti nǹkankan nǹkankan sí létí then we go like that we just die okay so autopsy àpray ọlọ́run ẹlẹ́dàá kò ní jẹ́ kí wọ́n bo ikú bọ̀bọ̀ yẹn wọn ò ní bò mọ́lẹ̀ you be surprised so everybody kàn máa wọ́n máa wise lẹ́sẹ̀ I mean àwọn tí ò bá mọ̀ nípa ètò dẹ̀ orúkọ wọn náà lè jáde irú Wùmí náà ń sìn Wùmí ti sọ̀rọ̀ secretly yeah Wùmí ò kàn fẹ́ sọ̀rọ̀ sí public ní káyé má bàa gbọ́ tiẹ̀ kó má bàa dìde púpọ̀ sí but ó ní ó yẹ kó explain fún wa bó ṣe explain náà but ọlọ́pàá ló wá gbẹnusọ fún because wọ́n máa sọ fún náà pé àti ọmọ ọlọ́pàá pé ohun tó bá ti sọ o they will surely use it against you ó lè jẹ́ nǹkan tí Wùmí náà ò fi sọ̀rọ̀ nìyẹn because the mother is a police the mother is a police officer so ó lè mọ̀ nípa nǹkan tí nǹkan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn tí ó bá sọ̀rọ̀ jù sí orí Facebook. immediately triggered the reactions including vomiting goosebumps and convulsion. you see vomiting gbogbo ara ẹ good pumps gbogbo ara ẹ sú ìwarapa ara rẹ pé ó fẹ́ gbí ó possible kó jẹ́ pé májèlé àbí nǹkankan wọ́n ti sọ pé principal ni ẹ gbàgbé yẹn mi pé principal yẹn ọ̀dọ̀ Dr. Kẹ́mi ti wá sọ mí doctor kì í ṣe kì í ṣe professional doctor ó ti yín but wọ́n lọ wọ́n mọ̀ pa pharmacies àbí kìnnìkan chemistry kìnnìkan bẹ́ẹ̀ it's possible èèyàn sóúnjẹ nínú ilé tó bá miss too much of food together then inú ẹ máa kún ẹ sì rírí ó ṣẹlẹ̀ náà ó kàn mix òkè wọ́n yóò jẹ́lé kò tí ì digest ó jẹ́lé bóyá ibi ń pa ẹ́ ó ti ṣe mí rí ó ṣe mí last week kó má ṣe mí mọ́ because I was very very hungry mi ò jẹun ní mo lọ bí iṣẹ́ mi ò jẹun so mo wá mú bisikíìtì nígbà tí mo dé inú mọ́tò mo kọ̀ rí bisikíìtì mo mú mi ra drink ọmọ kọ̀ sáré ọkọ̀ mo mú so mi mú tán omi ò mú tán because kò kò lè yó mi nǹkan tó wù mí jẹ kankan mo kàn tún ṣe tán báyìí mo wá mu mi mo ṣú mo sáré mu mo ṣáà jẹ nǹkan díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kan mo wá lọ sínú restaurant mo ṣe wá jẹun wọ́n wá fún mi ní whole lot of different tama order ẹ̀ wọ́n fi dé síbì kan chicken breast síbì kan àwọn salad síbì kan ẹran síbì kan wọ́n ṣàfikún gbẹ̀ kò ní tóbi púpọ̀ pọ̀ bọ̀ tí ó ṣáà bẹ́yẹn mo wá tún jẹ ṣé nígbà tó di lóru báyìí ikùn mi kàn mo kàn bẹ̀rẹ̀ sí fún mi kò ní jẹ́ kó bẹ̀lúṣ so iye ọdún mo kàn ń try láti sọ fún yín ni pé too much of you meet too much of things together at times even food even things that you yourself you prepare it can cause a lot of trouble so that's nǹkan tó ń fi pè wọ́n ní auxiliary nurse náà nìyẹn they don't know many things there's some text nǹkan mi ò lè rò pé bó ṣe critical so bóyá abẹ́rẹ́ méjì ló yẹ kó o gbà ó lè jẹ́ yọkan torí pé tó bá pọ̀ gan nítorí ni ó máa suppress pain kò ní suppress pain mọ́ tó jẹ́ pé tó bá jẹ́ pé oúnjẹ gan tó rò pé ebi ò ní pa ẹmọ́ tó bá ti jẹ́ ni àwa di pé cause problem nínú èèyàn èèyàn tún ṣe oúnjẹ nínú ilé tó jẹ́ pé oúnjẹ yẹn gan kò ń ṣe pé ó jẹ púpọ̀ ó kàn jẹ tán àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ń ṣu wọ́n bẹ̀rẹ̀ sí ń yàgbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń bí wọ́n bẹ̀rẹ̀ sí ń dákú nínú ilé ó di food poison you understand me too much when you mix too much of things together at times especially ó ti yé bẹ́ẹ̀ especially tó mọ̀ history ẹni yẹn then you kill the person so eti our doctor olúlọ́yọ̀ sọ pé they are going to bail him if you have a lawyer he's going to be free he's not going to be free to me because already the police eh, is the principal is the principal killer yẹn mi pé ẹni táwọn sì suspect gbogbo tó jáde lára ẹ̀ ń sìn wọ́n ti máa rí kán tó jáde wá ṣe press kìíní báyìí of course wọ́n ti máa fun. wọn ní story náà àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn tó ṣe autopsy yẹn But what killed him? What caused the pains before they injured him? Is the boy. Why is the boy attacking him unnecessarily? Ìyẹn ni Wùmí máa wa sọ sheto Ṣé tòótọ́ lolo Wùmí? Ló injani àtọkọ ẹ̀ ń jà nínú mọ́tò ló dá sí So and the reason why tó fi wá tó fi máa attack ẹ̀ náà ló máa jọ ń ṣeré wọ́n ti máa attack ẹ̀ tipẹ́tipẹ́ tó fi di pé ó nà ó ṣe é léṣe bẹ́ẹ̀ yẹn tí ò dẹ̀ sápá kọ̀ọ̀kan lára ti tòun. that eventually resulted in the singer's death. This criminal liability is further heightened, granted the evidential fact that as an auxiliary nurse. auxiliary nurse yẹn wọ́n kúrò ń jọ ìpé wọ́n gbèdé hospital kan wọ́n ti dárúkọ hospital yẹn tó ń fẹ́ kó máa drag hospital yẹn lọ́hùn ṣó ti yẹ yín now òótọ́ ni wọ́n sọ ní hospital náà sọ fọ́lọ́pàá ń sìn pé nobody nobody they didn't take him to hospital no hospital ṣe understand me ó ti kú wọ́n ti wọ́n ti injected? ẹ̀ àwọn yẹn gan wọ́n kàn ti rí pé ó ti lie down lifeless wọn ò fẹ́ gbà mọ́ wọn ò fẹ́ torí pé tó bá ti rí case gan kẹ́ni yẹn tó bá ti pọ́ wà critical kó má ti kú some doctors some hospital they don't take it so that wọn ò ní sọ pé àwọn ló mistake mistake tó máa tí a nurse yẹn tó in the beginning yẹn òun ni àwọn orders máa avoid to jẹ́ pé tí kéèsì bá ti wá critical wọn ló gbé lọ sí hospital general gbé lọ hospital tó ṣe báyìí torí private làwọn kan máa lọ ti iléeṣẹ́ wọn pa nítorí pé wọ́n máa sọ pé wọ́n ṣe mistake tí wọ́n dẹ̀ mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀. She is now qualified to administer such medications or function as a qualified nurse. Oh, ni mo sọ fún Dr. Kemi nígbà tí mo wo kíni wọn you can see that police themselves said he is not qualified and this thing tí wọ́n kọ iná máa present sí adájọ́ so onídájọ́ máa dẹ̀ right lórí ni kò qualify nìyẹn so when you are not qualified to do something don't do it because you just want to practice you want to use somebody for experiment it's not a good thing. it is in a non-clinical environment and in a professionally negligent manner that negated standard medical protocols. Two, Mr. Mr. Sodiq, aka Spending, Sadiq is a friend to Mohbad, who invited the auxiliary nurse to treat the deceased. He's been suspected of conspiracy in the death of the sick. You see, I, want, I have a question. Now they say Sadiq is the one that invited auxiliary to inject Mubad. He's also been suspected. Of course, where is the wife when other people are just using his life? The the husband as experiment doing part banging and pushing him and maltreating the innocent guy where is the woman nígbà tí gbogbo kìíní you understand me woman náà you know there is something to it yeah there's something to it no one. Actually, ti ń túbọ̀ his action in inviting a person God bless you. Not to him as an auxiliary. Ẹ ṣe nísìnyí báyìí tí wọ́n bá ti ń ṣe iléeṣẹ́ yìí lọ dáadáa àwa bá wọn dá sí ọ̀rọ̀ Nàìjíríà la máa máa tún gbàdúrà fún bí ó ṣe máa ṣẹ́tù gbogbo àwọn bàbá wa tí wọ́n ń jà tó ti eyín tán bá ti bá wa wá ẹni tó ṣe kinní tí wọn ò jẹ́ kọ́ lọ lófo yes a máa bẹ̀rẹ̀ sí wá dá sí kí àlàáfíà wà tó ti yé mẹ́ẹ̀ because bàbá náà sí nílùú òyìnbó tábà náà sí ní Nàìjíríà we cannot continue like this Our tá bá rí tó bá kọ́ gan pàápàá kílé ẹ̀ kó wà níbì kan kó wá sọ pé torí pé ò gbé bẹ́ẹ̀ kó wá sọ pé kílé náà wó kó dáa kó dáa kó ń ṣe nǹkan tó ti yé bẹ́ẹ̀ ẹ jẹ́ máa gbọ́ lọ. ẹ̀yin under a non-clinical setting occasioned Mohbad death is being held for conspiracy to commit felony. conspiracy that is the friend felony yeah is uh, that's complete. I mean, the, the the friends also all of them you can see they are suspect. They have kidney because nǹkan tó kàn ṣẹlẹ̀ náà ni pé why is Wunmi not active? Up till now now they are not still talking about Wunmi. Why is the other person yẹn ló pè wá eléyìí ló ṣe báyìí and Wunmi is there. I don't understand. Anyway, ṣá. Olúwatósìn Owódùnmí aka Primeboy. Mm, He's a childhood friend of Mohbad. Mm. He attended the show at Ikorodu in Mohbad's company on 10 September 2023. Hmm, at the end of the show, Mohbad and Ibrahim were engaged in a violent fight, during which Mohbad was injured. Hmm. The management of the injury subsequently resulted in his death. So he's being treated. You see, the show was on the 10 And on that end, he, she, he, he also, a prime boy, I mean, get upset and left. But later he called that he need them. Um, his bag. I think it's the next day. And he died on the 11th. That Mohbad died is the birthday of his brother. I think so. You understand me? Of that uh, prime boy. And I see on this Facebook, a lot of people have been supporting a lot of people Ikorodu connection they have been supporting Prime Boy also because somebody said Prime Boy they are not telling Wumi to come out they are supporting Prime Boy this and that and that I know Prime Boy has a family on Facebook because èmi mo ti rí pé wọ́n ti gbé wá sọ́dọ̀ mi tán ti bẹ̀rẹ̀ sí í ṣe pé pé ẹ̀yin tẹ́ ń dárúkọ àwọn èèyàn tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ tó pa a sọ fún yín everybody is a is a is a is a suspect owó tó ń yìn wọ́n transfer wọ́n ti gbé àwọn èèyàn mẹ́rin sọ́dọ̀ wọn sìn everybody will say something and ọlọ́pàá dẹ̀dẹ̀ á máa extend wọ́n lè mọ̀ tó bá ti wá já wọn yẹn ló mú tó injection bá ti jáde ẹ má bo nǹkan kan ṣá it was o. Hmm. as a suspect samson balogun eletu aka sam larry is a suspect who was arrested for the harassment on allegation of uh, having uh, complicit in the death as well. yes accused That's what they call him accuse. They call him accusation. Eh? Accusation that accusation because why did they accuse him? Because they've seen what he have done on the live shot. It's possible. Anyway, my is zero. As a, uh, in relation to the videos that have gone viral about bullying and assault. Bullying and assault which is of constant. He's, also going to be changing for bully and assault. We believe perhaps had any link with his eventual death. He was arrested, he's still in detention. Abdulaziz Fashola, aka Naramani, was also arrested and is still currently uh, in detention for similar allegations. For similar allegations. So that is it we you know the way we everybody is analyzing now and don't be intimidated like me a lot of people they intimidate me so much like they want me to be feeling somehow like not to talk at all they've done many things like the way my page is now no we don't worry we continue we move okay so but the killer the original killer all this hmm, oh God thank you Father clap for God I say five people Ọlọ́run where she sẹ ọlọ́run ẹ ṣe sí ẹ ọlọ́run ń fìràn wọ̀n mí tí bá ní ọlọ́run fi nǹkan wọ̀n mí ó fi wọ̀n mí ni o tí ò fi wọ̀n mí mi ní sọ̀rọ̀ ó ti yẹ yín mẹ́yìn ṣùgbọ́n bọ̀bọ́ yẹn gbogbo ẹ̀yọ́ ọlọ́pàá for iṣẹ́ tẹ̀ ṣiṣẹ́ báyìí thank you so much I appreciate we appreciate appreciate on behalf of those people who want the who want justice for Mohbad okay we appreciate you thank you so much gbogbo ẹ̀yin tẹ̀ ṣe dáadáa nídìí iṣẹ́ náà ẹ ò ní ṣánkú ọmọ yóò ní sọnù ògo lẹ́yìn ní jábọ́ lágbára ọlọ́run torí ẹ̀ èpè ti pọ̀ gan pé ẹnikẹ́ni tó bá ṣàì láti cover anybody ẹ má bínú kì í ṣe pé bóyá wọn kò bá sọ pé kí ló dé tó takú síbẹ̀ tó kọ́ ṣe kì í ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ti ṣèkà fún rí tó dẹ̀ ń ṣèkà fún àmọ̀kọ́ tí à ń pè àdẹ̀mọ̀kọ́ tá a sọ we don't hate people I don't hate people òtíye we don't hate people but let us say no to, no, uh, to bad things. say no to killing to bad things in our society for people to be taking people for granted, bullying people, sup suppressing, intimidating people, destroying people. You understand? It's not good. It's not good. Life only one pay. And when people are doing evil and you don't cop them, you don't stop them, they continue. And that's why our country find themselves in that status, in that situation. Please, Afema Lobai, Emma Bino is a waste data. I should love you guys. Bye. Don't forget, the autopsy is not how to. Yes, it's not out.